èyí ni àṣẹ òwúrọ̀ láti ọwọ́ pásítọ̀ Babatope Samuel kí Olúwa kí ó bùkún fún yín gẹ́gẹ́ bí ẹ ṣe ń tẹ́tí sí wa. Praise the Lord. Praise the Lord. the Lord. Ah, ènìyàn ló sọ pọ́rọ̀ rẹ̀ ò lè já sí rẹ̀ wòlíì ló sọ páyé rẹ̀ ò lè nítumọ̀ o kíyèsí ọlọ́run mi kò sọ bẹ́ẹ̀ oh my god ohun tá a fi wọlé láàárọ̀ yìí ó ní agbára sà ọ̀rọ̀ àṣẹ tó jáde sí ayé yín rèé àkọ́kọ́ rèé gbogbo ọ̀rọ̀ agbára tá a ti sọ sínú ayé yín gbogbo èèmọ̀ èèyàn burúkú sà tá a ti sọ sínú ìṣẹ̀dá yín tó ń dàrẹ́ ti ayé yín tó ń ṣàkóso ayé yín mo pàṣẹ mo ní láàárọ̀ yìí àwọn ọ̀run fagilé pẹ̀lú agbára tí ń bẹnu ẹ̀jẹ̀ Jésù Kristi mo ní ọ̀run fagilé bá a bá ní gbogbo ọ̀rọ̀ àṣẹ gbogbo ọ̀rọ̀ òdì tí babaláwo ti sọ tí ìyá yín ti sọ tí òbí ti sọ tàbí tí wòlíì àwọn wòlíì èké ti sọ mo pàṣẹ mo ní agbára Ọlọ́run mo ní agbára ọlọ́run níbikíbi tẹ́ ẹ bá wà níbi tẹ́ ẹ ti ń gbọ́ mi láàárọ̀ yìí gbogbo ọ̀rọ̀ odi náà agbára ọlọ́run parẹ́ mo pàṣẹ mo ní agbára ọlọ́run parẹ́. wòlíì ló sọ báyé rẹ̀ ò lè nítumọ̀ o kíyèsí ọlọ́run kò sọ bẹ́ẹ̀ ayé ló sọ mo ní gbogbo tí ayé ti sọ tí ẹ ò mọ̀ gbogbo tí ìka ènìyàn ti sọ sínú ìṣẹ̀dá yín tó lòdì tí ohun tí ọlọ́run sọ sí ayé yín sà mo pàṣẹ láàárọ̀ yìí mo níbẹ̀ tí ń gbọ́ ohùn níbi tẹ́ ti ń gbọ́ mi sà níbikíbi tẹ́ ti ń gbọ́ mi ẹ̀jẹ̀ Jésù mo ní ó parẹ́ ọ̀rọ̀ orí igi àgbélébù gbé mi àdúrà kọ́ni rèé ní ogbó ọjọ́ Friday ní program àṣẹ òwúrọ̀ àdúrà kọ́ni sà it is a warfare prayer mo pàṣẹ sà mo ní gbogbo ọ̀rọ̀ òdì tó ń jà lórí iṣẹ́ yìí gbogbo ọ̀rọ̀ òdì tá a ti sọ sínú ìṣẹ̀dá yìí gbogbo ọ̀rọ̀ òdì tá a ti sọ sínú ayé yìí gbogbo ọ̀rọ̀ òdì tá a ti sọ sínú ìgbéyàwó yìí gbogbo ọ̀rọ̀ òdì tá a ti sọ sí àgọ́ ara yìí sà mo pàṣẹ láàárọ̀ yìí mo ní láàárọ̀ yìí láàárọ̀ yìí sà ẹ̀jẹ̀ Jésù Kristi ó parẹ́ agbára tí ń bẹ nínú ẹ̀jẹ̀ Jésù Kristi mo ló parẹ́ agbára tí bẹ́ẹ̀nu ẹ̀jẹ̀ jésù kristi mo ló parẹ́ yẹsà máa lábàá bọ́ ṣàtàbàlà gbogbo tí ayé ti sọ lórí ayé yìí ohun ènìyàn kì í ṣe ohun ọlọ́run ohun wòlíì èké kì í ṣe ohun ọlọ́run ohun àfá èké kì í ṣe ohun ọlọ́run ohun ìyá rẹ kì í ṣe ohun ọlọ́run nígbà mìíràn gbogbo ohun òdì tá a ti sọ sí alágbára ti sọ sínú ayé yìí mo ní láàárọ̀ yìí ọ̀run fòpin sí jésù fòpin sí agbára tí bẹnu ẹ̀jẹ̀ jésù kristi mo ló fòpin sí ènìyàn ló sọ pọ́rọ́ rẹ̀ ò lè jásíre wòlíì ló sọ páyé rẹ̀ ò lè nítumọ̀ o kíyèsí ọlọ́run mi kò sọ bẹ́ẹ̀ ẹ gbọ́ sà mo fẹ́ kẹ́ dúró tì mí lórí program yìí láàárọ̀ yìí àdìtú agbára iṣẹ́ agbára ni ọlọ́run rán mi sí yín iṣẹ́ tí ọlọ́run rán sí mi lágbára ó ní agbára sàláàrọ̀ yìí i want you to stay tuned agbára tí mú kí ìtàn burúkú kó jọra wọn nínú ìdílé tẹ́ ti jáde òun ni ọlọ́run rán mi láti ṣe lòdì sísà agbára tó mú kí ìtàn burúkú ó jọra wọn ìtàn òbí ó ti jọ ìtàn ọmọ ìtàn ẹ̀gbọ́n ó ti jọ ìtàn àbúrò ah, ah, mo pàṣẹ sà gbogbo òpó tó ń gbé iṣẹ́ burúkú ró nínú ìdílé tẹ́ ti jáde àṣẹ olúwa jáde láàárọ̀ yìí òpó náà ó wó dànù Ah, ah. mo ní òpó náà mo ní ògo dàbí ọ̀rọ̀ òdì tá a ti sọ sí ayé ìsà ọ̀rọ̀ ohun tí alágbára ẹ sọ pé kì í ṣe tèmi ohun tó nìyẹn sọ nìyẹn ó ní kì í ṣe tèmi ikú ọmọ kì í ṣe tèmi ikú aya kì í ṣe tèmi àgàn kì í ṣe tèmi ọ̀fọ̀ kì í ṣe tèmi lẹ́tà ibi kì í ṣe tèmi ásídẹ́ǹtì ibi kì í ṣe tèmi jàǹbá lónípòpò kì í ṣe tèmi sà gbogbo ohun òdì tá a ti sọ gbogbo àkọtẹ́lẹ̀ àsọtẹ́lẹ̀ ibi gbogbo àkọsílẹ̀ tẹ́yìn ò tiẹ̀ mọ́ pa ẹ̀ over one hundred years láti sọ sínú ìran àti ẹ̀jẹ̀ tẹ́ ti jáde òun ni ọlọ́run rán mi sí sínú ayé yìí láti dojúkọ láàrọ̀ ìsà agbára ọlọ́run nínú ayé mi òróró àti ìfàmìlẹ̀ ọlọ́run nínú ayé mi mo pàṣẹ mo ní gbogbo tá a ti sọ lòdì sínú ìṣẹ̀dá yín ènìyàn ló sọ ọ̀rọ̀ rẹ̀ ò lè já sí re wòlíì ló sọ páyé rẹ̀ ò lè nítumọ̀ o kíyèsí ọlọ́run kò sọ bẹ́ẹ̀ gbogbo ohun tó ti lòdì sí àkọsílẹ̀ tí ọ̀run nínú ayé yín gbogbo ohun tó lòdì sí àkọsílẹ̀ tí ọlọ́run ní nípa iṣẹ́ yín gbogbo ohun tó lòdì sí àkọsílẹ̀ tí ọlọ́run ní lórí ọmọ yín mo pàṣẹ sà ìrì òwúrọ̀ rẹ àdúrà akọni lábẹ́ àṣẹ àṣẹ òwúrọ̀ rẹ mo pàṣẹ mo ní láàárọ̀ yìí ọ̀run tún àkọsílẹ̀ ibi mo ní ọ̀run tukọ̀ ikú ọmọ ọ̀run tukọ̀ sà mo tukọ̀ lábẹ́ agbára ìfàmìróyàn wípé gbogbo ìfàsẹ́yìn ogun ìfàsẹ́yìn ogun obìnrin kó pé bó bá ti lọ àfi kó tún padà bó bá lọ ní five steps á padà ní seven steps bó bá lọ ọ̀sà àfi kó tún padà gbogbo ohun àgbà ní ìyá gbogbo ohun àgbà láti ẹnu ìyá àgbà ní abúlé gbogbo ohun tá a sọ látòrí pẹpẹ lórí ayé yín la rán mi sísà mo pàṣẹ mo ní láàárọ̀ yìí ọlọ́run parẹ́ ẹ̀jẹ̀ jésù parẹ́ lórí ayé yín ọlọ́run ò fẹ́ ibi fún yín kò sí àkọsílẹ̀ ibi nínú àkọsílẹ̀ yín kò sí àkọsílẹ̀ ìfàsẹ́yìn kò sí àkọsílẹ̀ ìdádúrósà ògo yín ni ó máa mú ògo bá ọlọ́run bẹ́ẹ̀ bá fọ ohùn ni ọlọ́run máa fọ ohùn bí àrà bá jáde nínú ayé yín ni àrà máa jáde nínú ayé ọlọ́run sà oh my god ohun ọlọ́run láti mú kí ìpín yín ó jáde kí ìpín yín ó fọ̀hùn arán mi sínú ayé yín sà gbogbo agbára tó dìrọ̀ mọ́ ogun ayé dìrọ̀ mọ́ ayé yín tó ní ẹ ò ní tẹ̀síwájú tó ní ẹ ò ní kúrò ní ìpele tẹ́ wà àyílà mo tó sàkàtà mo pàṣẹ láàárọ̀ yìí mo ní àwọn ọ̀rú gbèdè wòlíì ló sọ páyé rẹ ò lè nítù ẹ dúró ẹ dúró i want you to wait agbára tó ń mú kí ìtàn burúkú jẹra wọn àwọn ìdílé kan wá ní wọn ní bàbá ti pé sixty years wọn ní òun là ń lọ bàbá ti pé fifty years àìsàn kan wà tó máa ń ṣe yín nínú ìdílé yín àìsàn kan wà sà tó máa ń ṣe yín nínú ìdílé yín I want us to wage war against it this morning we are going to pray and we are going to teach gbogbo ìmísíkìmísí tó mú kí ìtàn burúkú ó jọra wọn ẹ ìtàn burúkú kó jọra wọn nínú ìdílé yín we are going to pray and i'm to teach from the word of God mo wà nínú ìwé Matthew chapter twenty two ẹ jẹ́ ká wo ọmọkùnrin méje nínú ìdílé kan ọkùnrin méje <laughs> makabalia gbogbo òróró òdì tó ti ń sàn látòrí àkọ́bí yín gbogbo ìtàn burúkú tó ti ń sàn láti àkọ́bí yín títí dórí ẹ̀kejì tí dórí ẹ̀kẹta tí dórí títí ẹ̀ tó dẹ́ẹ̀dẹ̀ tí ń rí pé kíní yìí máa ń bọ̀ dẹ̀dẹ̀ mo ní lórí yín mo ní ó túká mo ní lórí ayé yín sà mo ní ó túká lórí ìgbéyàwó yín yẹn mo ní ó túká lórí àwọn ọmọ tí yẹn mo sọ pé ó túká lórí ọkọ yín yẹn mo ní ó túká ìtàn kan ni o ìtàn kan ọmọkùnrin méje ìrìn àjò wọn dẹ̀ lọ bí ogun ìdílé ti kọ̀wé ẹ̀ bí ìran ibi ti kọ̀wé ẹ̀ nígbà ayé Jésù ni sà I, want you to stay tuned, please. It's just twenty minutes. We are out from this place. Uh-huh. Matthew twenty-two verse twenty-five. Uh-huh. Àwọn arákùnrin Matthew Matthew twenty-two verse twenty-five. Ó ní àwọn arákùnrin méje kan ti wà. Uh-huh. Lọ́dọ̀ èyí èyí èkìdí lẹ́yìn ìgbà tí ó gbé aya rẹ̀ ní. Ẹ sọ̀rọ̀ sókè. Ó ní àkọ́kọ́ gbé ìyàwó. Uh-huh. Ó kú. Ó kú. Bí kò ti ní irú ọmọ àkọ́kọ́ gbé ìyàwó ó kú kò lọ́mọ ẹ̀hẹ́n. ó fi aya rẹ̀ sílẹ̀ fún arákùnrin rẹ̀. aya kan náà tá kọ́kọ́ fẹ́ ó fi fún aya rẹ̀ ẹ̀hẹ́n ó fi fún àbúrò rẹ̀ ẹ̀hẹ́n. ní. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni èkejì pẹ̀lú. èkejì pẹ̀lú. àti ẹ̀kẹta títí ó fi dé èkejì. ẹ̀sà ọkùnrin kan nínú ìdílé kan tí ìyá àti bàbá kan bí ọmọkùnrin méje wọ́n fẹ́ ìyàwó kan àwọn méjèèje wọ́n dẹ̀ kú láì bímọ ìyàwó kan làwọn méjèèje méjèèje dẹ̀ fẹ́ please i want you to listen we are going to pray and there is a teaching dimension to it there is a there is there is an analysis behind it so bàbá ṣe ń gbàdúrà ó yẹ kí òye àwọn nǹkan kan ó yé wa nípa agbára tó mú kí ìtàn burúkú jọra wọn ní gbogbo ìdílé ogun méje sáà ogun mẹ́fà ló ń bá àwọn ọmọkùnrin yìí fira Matthew twenty two verse twenty five to twenty eight ogun mẹ́fà eh, kọ̀ọ̀kan mẹ́fà ó pa àwọn ọmọ yìí papọ̀ number one ẹ̀jẹ̀ pa wọ́n pọ̀ number two àgàn pa wọ́n pọ̀ number three òbí pa wọ́n pọ̀ number four ikú òjijì pa wọ́n pọ̀ gbogbo wọn kú láì lọ́mọ ikú òjijì pa wọ́n number five ìwà pa wọ́n pọ̀ number six decision pa wọ́n pọ̀ those six things i'm gonna enumerate malabalabo ṣàtàkàdà gbogbo ọfà gbogbo irúgbìn tí òkùnkùn ń lò tó ń jù sínú ìran yín láti rí pé ìtàn burúkú ó jọra wọn <laughs> gbogbo decision kan náà tí ẹ máa ń tèkì nínú ìran yín tẹ bá ti dé step yẹn ẹ máa take the same decision bẹ́ẹ̀ bá rántí nígbà Isaac àti Abrahamu nígbà tí Abrahamu lọ sí Egypt ó parọ́ wípé ìyàwó wọ́n ní Sarah wọ́n ní ṣe ìyàwó ní rárá kì í ṣe ìyàwó mi o ó lábúrò mi ni o wọ́n ní ẹ̀ eh, ok no problem nígbà tí Isaac náà fẹ́ wọnú ilẹ̀ Egypt the same thing Isaac ò sí mbẹ̀ nígbà tí Abraham take decision yẹn rárá sà kò sí mbẹ̀ he was not there as a human being but he was there as a seed ẹ gbọ́ sà Isaac wà mbẹ̀ kò wà mbẹ̀ lójú ayé ṣùgbọ́n ó wà mbẹ̀ bí irúgbìn nínú. No? gbogbo ọmọ tí abrahamu yóò bí ó ti wà nínú irúgbìn ẹ̀ ó wà nínú ẹ̀ it is inside his seed so isaac was not there physically but he was there as a seed the way jesus christ was on the cross of the calvary with every one of us in his loins in his seed anytime god is blessing abraham is blessing all his seeds when god commanded adam when he blessed adam he blessed also his seed So when there is an attack on a man, there's also an attack on all of his seeds. Either ó ti bímọ àbí kò Because from a lineage, everything that is going to come out from you is inside your seed. When you see a mango, a mango seed, you know that there is a potential mango, isn't it? So there are six things. Àwọn mẹ́fẹ̀ẹ̀fà ọmọ méjèèje wọ́n dẹ̀ ní àkọsílẹ̀ kan náà. Ọmọ méjèèje ah makalindo tó paradia mi ò mọ ìtàn tó jọra wọn nínú ìdílé tẹ́ ẹ ti jáde sá <laughs> dádì mi ò mọ ìtàn àìkú àìdàgbà ikú òjijì tó jọra wọn nínú ìdílé tẹ́ ẹ ti jáde aràn mi ní orúkọ bàbá àti ọmọ àti ẹ̀mí mọ́ ikú òjijì mo ló yẹ lórí yín ah, gbogbo ìtàn àgàn tó wà tó ti jọra nínú ìdílé yín gbogbo ìtàn àìsàn tó ti jọra nínú ìdílé tẹ́ ẹ ti jáde gbogbo ìtàn ìfàsẹ́yìn gbogbo ọmọ ìdílé yín pátápátá àìsàn kan náà ló máa ń ṣe wọ́n ẹ gbọ́ ìtàn yìí sà arákùnrin kan lọ bá bá mi ní olúwa kan wọ́n ti wọ́n ti politician ni ẹ please listen he is a politician so ó bá politi ó bá eh, government of the day ṣiṣẹ́ tó ní agbára gan nígbà tó dé time appointment wọ́n bá dẹ̀ fún ní appointment pé ah ọkùnrin yìí ó gbìyànjú gan wọ́n bá dẹ̀ fún ní appointment so ìgbà tí governor of the day máa dé ó bá béèrè lọ́wọ́ chief of staff pé ok ẹ eh, ó yá àwọn tó mú fún appointment dà wọ́n bá dẹ̀ kọ orúkọ ẹ̀ ọmọkùnrin yìí sábà bàbá mi ní olúwa fún àdúrà ni ó nígbà tí wọ́n bá dẹ̀ gbé fún gọ́vnà gọ́vnà dẹ̀ wo orúkọ yẹn sùn sùn sùn sùn sùn nígbà tó dé ibi orúkọ ọmọkùnrin yìí ó ní lágbájá lágbájá ó ní ẹ yọ orúkọ arákùnrin à ìyẹn ní rárá a lè yọ orúkọ ẹ o bàbá yìí gbìyànjú gan ní táìmù election yìí o ó try gan o wọ́n ní àníkẹ́ yọ orúkọ ẹ wọ́n ní gọ́vnà kí ló dé tẹ̀fínìkan ó ní orúkọ yìí jọ orúkọ tíṣà mi nígbà tí mo wà primary school ó ní tíṣà yẹn dẹ̀ burú gan ó ní mo ti sọ pé gbogbo ẹnikẹ́ni tóun bá ti bá pàdé tó jẹ́ orúkọ yẹn ó ní gbogbo tóun bá ní lágbára ó ní láti fi san ẹ̀san burúkú ẹ̀sà òun àti tíṣà ò tán ṣùgbọ́n ọkùnrin yẹn wá sọ pé ó ní dádì ó ní bó ṣe ń ṣẹlẹ̀ nínú ìran àwọn nìyẹn ó ní ìtàn yẹn ó ní láti bí bàbá bàbá bàbá to the fifth generation Oni onítòun ti gbọ́njú láti 1940s onítòun bá ti kù díẹ̀ kó mú àwọn wọn ní ogun kan àwọn dìde tí ò ní jẹ́ kí wọ́n dé adé ògo lé àwọn lórí mi ò mọ ogun tó ń gba adé ògo lórí yín nínú ìran yín mi mọ ohun tó ń gba ipò gíga mi mọ agbára tó fi ìran yín sínú ìsìnrú wípé gbogbo ọmọ ilé yín ìsìnrú ló tọ́ sí wọn mi ò mọ agbára tó ń tún àga gbogbo ọmọ ilé yín sí ẹ̀yìn wípé gbogbo ọmọ ilé yín sà ipò ẹ̀yìn nìkan máa wà arán mi sí yín láàárọ̀ ìsà bó o bá gbàgbọ́ láti ibi kíbi tó o ti gbọ́ mi gbogbo agbára náà mo ní ó sọ agbára dànù mo ní lórí ayé yín mo ní ó sọ agbára dànù gbogbo ìtàn burúkú tó ti ń jọra wọn pé éèjì báyìí la máa ń má rí tá a bá ti pé fọ́ọ̀tì a ò tí ì lè má rí éèjì báyìí la máa ń ra mọ́tò bá a bá ti débẹ̀ a ò lè ra mọ́tò éèjì báyìí sà ní nǹkan báyìí báyìí máa ń ṣẹlẹ̀ éèjì báyìí ohun kan báyìí ló máa ń ṣe wọ́n nínú ìran wa nǹkan mẹ́fà ló pa ọmọkùnrin papọ̀ six things mi ò mọ ohun ibi mi ò mọ ìtàn ibi tó ń pa ìran yín papọ̀ mi ò mọ ìtàn ibi mi ò mọ ìran ibi tó gbogbo àkọsílẹ̀ ibi gbogbo occurrences ibi tó ti ń ṣẹlẹ̀ láti orí màmá bàbá láti orí praise the lord i was counseling the woman ó wá ń ṣàlàyé fún mi bí ó ṣe bí ọkọ òun ṣe ń fìyà jẹ òun bó ṣe ń ṣàlàyé fún mi ọlọ́run kìkì béèrè lọ́yẹ̀ pé ìyá yẹn kọ́ oníṣàdìbádìí yẹn kọ́ oníṣàdìbádìí yẹn mo ní báwo ni dáàdì yẹn ṣe treat mọ́mí ẹ̀ ah ó ló bad gan-an ẹ̀mí ọlọ́run sọ fún mi pé ó ní láti ibẹ̀ ni ọmọbìnrin ti fi orí gbé ègún pé kò sí gbogbo ọmọbìnrin tó ti inú ìdílé yẹn jáde tó máa rí ọkọ tí ó gẹ̀ wọ́n èèwọ̀ ìdílé wọn ni ọkùnrin kì í gẹ̀ wọ́n ọkùnrin kì í tọ́jú wọn ah so irú obìnrin bẹ́ẹ̀ nígbà tó bá wà ní sísí gbogbo ọkùnrin tó bá máa tọ́jú ẹ̀ kò ní láì kí wọ́n o gbogbo ọkùnrin tó wá máa gẹ̀ wọ́n kò ní láìkí ẹ̀ ọkùnrin tó ṣà máa ṣèkà fún tó máa ná ọkùnrin tó máa máa treat ẹ̀ báàdì ló máa sọ yẹ́ẹ̀sì fún sà wọ́n rán mi sí yín sà mo pàṣẹ mo ní gbogbo decision tí ẹ̀mí òkùnkùn máa ń tèkì yín láti láti tèkì nínú ìran yín gbogbo ìpinnu tí ẹ̀mí òkùnkùn máa ń ràn yín láti tèkì ní ìran yín láti mú kí ìtàn burúkú jẹra wọn lórí ayé titi yín sà bẹ́ẹ̀ tí ń gbọ́ mi láàárọ̀ yìí mo ní ọ̀run parẹ́ kí ni nǹkan méjì tó máa ń fa kí ìtàn burúkú jọra wọn number one nature and nurture nature which is blood bloodline pattern inú ẹ̀jẹ̀ ló wà like father like son nature blood is powerful ẹ máa rí pé ìgbà míì ẹ̀ tẹ́ ti máa rí bí ìyàwó yín bá sick bẹ́ẹ̀ bá múra ẹ̀yin náà máa bẹ̀rẹ̀ sí sick bẹ́ẹ̀ bá rí ìyá tí tí agbára ọlọ́run wà nù ayé ẹ̀ bí ọmọ ẹ bá sick níbi tó jìnnà ó máa máa nímọ̀ lára ẹ̀jẹ̀ ní sa it is the power of blood mi ò sọ àwọn obìnrin tí ó máa connection yẹn máa ní agbára á mọ̀ pé nǹkan kan ṣe lágbájá èmi ọlọ́run kan lè sọ fún pé ó yá máa gbàdúrà ó lè máa mọ ẹrú àdúrà á ṣà máa gbàdúrà á máa gbàdúrà títí títí títí títí tí ẹ̀ẹ̀kan máa rí ọmọ yẹn tó máa pè mí pé mọ́mì nǹkan báyìí ṣe mí tàn báyìí báyìí ẹ̀hẹ́n á ní mo ti nímọ̀ láì níbi tí mo wà that is what they call the power of blood ẹ̀jẹ̀ ní agbára ìkejì tó tún ní agbára sà òun ni nature nurture sorry bá a ṣe tọ́ ènìyàn dàgbà ó ní í ṣe pẹ̀lú kí ìtàn ó jọra wọn àwọn fìlọ́sọ́fì tí àwọn ìyá wa àwọn bàbá wa fi sí wa lórí àwọn fìlọ́sọ́fì ìṣẹ́ kan wà tí ọ̀pọ̀lọpọ̀ wa bá dàgbà mo ń bá ọmọbìnrin ọkùnrin kan sọ̀rọ̀ ní Abẹ́òkúta ńjọ́ kan bá sọ fún pé báwo ni nǹkan ó ní fine mo níṣẹ́ òlò tẹ̀ fẹ́ ṣe tó bá dàgbà ó ní mi ò fẹ́ ó níṣẹ́ ìjọba mo láìkí o mo ní kí ló dé ó nítorí pé gbogbo family ẹ òun láìkí bí dáàdi òun ṣe ń live tẹ pé dáàdi wọn bá lọ wọn ti dé látago mẹ́rin wọn ti wọn ti wà ok wọn máa bá wọn ṣeré oh that's very good ṣùgbọ́n bàbá tí mò ń sọ yìí sà agídí ló fi ń tọ́ ọmọ wọ́n ní irú orientation lélẹ̀ wọ́n ní why can't you aspire for something more better than sáà oníra oníṣẹ́ ìjọba dá ọ the way tó ṣe ń preach iṣẹ́ ìjọba fún mi ẹ máa fi pé kémi gan gbé iṣẹ́ tèmi lẹ̀ kí n tẹ̀lé kí n lọ́ọ́ máa ṣiṣẹ́ ìjọba philosophy orientation àwọn òwe tí àwọn òbí wa ti pa láyìíká wa àwọn àwọn judgement tí àwọn òbí wa ti give àwọn perspective àti perspections how do you handle it number one nature accepting jesus as your lord and personal savior. we solve bloodline pattern because immediately you said let's get right pé mo gba jesus christ gbolu àti olùgbàlà your bloodline is changed there's a blood transfusion instantly it's an automatic thing bí ẹni tó ń dialysis it is an instant blood transfusion ṣùgbọ́n tí ó máa ń jẹ́ tí kì í jẹ́ ká tètè rí èrè wípé àti Jésù gbọ́ is the nurture which the word of God will take care of. You have to live on daily basis by the word of God. Jesus said, "Man must not live by bread alone, but by the word that come out from the word of God, from, from God." ìyẹn túmọ̀ sí pé ó ṣeé ṣe ká ti gba Jésù Kristi gbọ́ lórí àtẹlùgbàlà ṣùgbọ́n kí ìtàn burúkú kó sì máa jọra wọn why? Because we are not living according to the word of God. It is the word of God that is like a water that will keep purifying the blood. We keep purifying the addiction. The ẹ bá ara àwọn fámìlì mommy, ọmọ méjèèjì, èyí tí multi bá mu ọtí, á jòbì, èyí tí ò bá jòbì, á mẹ̀mú, èyí tí ò bá mẹ̀mú, á Serious addictions. Where did they get that from? From the blood of their father. Ó lè má jẹ́ father wọn, ó tún lè jẹ́ grandfather. Because the impact of grandfather is also, gbogbo ẹni tẹ́ biology, you know what? Impact of grandfather, you know where we take our genes from grandfather so at times ah mi ò bá lọ́wọ́ bàbá mi o you did not listen to the history of what killed your grandfather sir you don't need that history sir there is one history of a man of Calvary mayala bodi asata yóò ẹ ò nílò ìtàn yẹn sir ìtàn tẹ ẹ nílò ò ní ayé tí Jésù gbé lórí ìjàgbélébò the man of Calvary that has given us a correct bloodline that is not suffering from any cause but you must be a word addict the word of God So each time you're about to take a decision, you take look at it service what the word of God has said. Or else, that same power will lure you into taking decisions that landed your family, other people into trouble. When you look at your decisions, look at that of your father's decision, your grandfather's decision, you may not know them. But eventually you see that you are just behaving like them. Act of Apostles chapter 7, uh, 6, Stephen said, like father, like son ó ní bí àwọn bàbá yín ṣe ṣorí kankan ó ní bẹ́ẹ̀ lẹ́yìn náà ṣorí kíkún ẹ máa tẹ̀ tí rọ́pọ̀lọpọ̀ mi ẹlòmíì á ní bàbá mi mo fi jọ o á ní mo lágídí bàbá mi ẹ tó tọ́ ní sà agídí tó fi jọ bàbá rẹ yẹn ibi tí bàbá rẹ hẹ̀ǹdì èsì náà ló máa hẹ̀ǹdì èsì if you did not allow the word of God to change you and to purify you so by the power in the blood of Jesus sir you are saved and delivered from bloodline patterns and bloodline but by the word of God we take care of the nurture nurture i mean nurture some of us we have been ẹ máa rọmọ ọmọ ńgbà míì tọmọ bá tọmọ bá nà ńgbà tọmọ bá hàn kékeré tí ọmọ ẹgbẹ́ ẹ bá nà ẹ máa ró bí ẹ nínú ilé á ní ó padà padà padà lọ́nà that is where those children were taught revenge bùjẹ́ mọ́ṣẹ́ tó àná nìyẹn mi ò bímọ ọdẹ mi bímọ òpònú ó yá lọ́nà lọ́nà lọ́nà láti kékeré àti bẹ̀rẹ̀ sí teach ọmọ yẹn ní revenge ọmọ yẹn àti bẹ̀rẹ̀ sí revenge àti mọ̀ pé tó máa ti ṣe nǹkan fún òun òun náà gbọ́dọ̀ ṣe nǹkan fún padà láti kékeré gbà mí lẹ́lùmí ti kọ́ ọmọ ẹ̀ láwọn àní à ah, ní tí ò tó jẹ kò tó ọmọ mi jẹ tó bá jẹ láàárọ̀ ẹ ṣe ṣe ṣe tó bá tiẹ̀ ṣe lè gbé dago mẹ́ta tàbí tá gbé dago mẹ́fà bẹ́ẹ̀bẹ́ẹ́bẹ́ẹ́bẹ́ àti kékeré náà ti kọ́ ọmọ mi láhùn àti kékeré náà ti kọ́ ọmọ mi lẹ́rù ibi tí ìyá bá ti ń gáìdì ọmọ pé ọ̀hún ah, nìkan ni mo bí o ó yá má jẹ́ kó ṣubú o má jẹ́ kó ṣubú o má jẹ́ I am not saying that you should not be caring sir but you, you have instilled fear into your children so when they grow up to take sound decisions that will deliver them from poverty will be difficult to take an entrepreneurship decisions will be difficult because it takes i mean taking risk to be an entrepreneur so there are ẹni bá máa gòkè sáà ó gbúdọ̀ lè take àwọn decision akin ìyẹn decision akọni but ṣùgbọ́n láti kékeré náà ti kọ́ ẹlòmíì pé rárá ọ̀rá máa manage life o ra máa manage but it is only the word of God that can tell you that I'm, I'm behind I'm, I'm, eh, mo wà pẹ̀lú rẹ títí dé òpin mo wà pẹ̀lú rẹ nínú omi mo wà pẹ̀lú rẹ àìsàn forty three nínú iná nínú gbogbo ẹ̀ when we hit the word of God we be so bold and so courageous to take decisions. I have I have countless of testimonies of people that have been delivered by bloodline patterns. Number three, True addictive prayers ẹ you need to pray mo tún tún sọ sà a nílò láti gbàdúrà a nílò láti continually máa kanlẹ̀kùn ọ̀run polúwa mo ti rí kíní nínú ìran wa pé báyìí ló ṣe ń lọ nínú ẹ̀jẹ̀ kò gbúdọ̀ rí bẹ́ẹ̀ lórí ayé ti tèmi agbúrọ̀ máa kanlẹ̀kùn àwọn ọ̀run lójoojúmọ́ lórí àwọn nǹkan wọ̀nyẹn bíbélì gbé béèrè ó ní a ó fi fún yín ó ní wá kiri ó ní ẹ̀yin ó sì rí ó ní kanlẹ̀kùn ó ní ẹni bá béèrè ló rí once you have identified a party cooler lineage problem, you keep telling heaven, you keep reporting it to God. I don't want it. And gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo bá yín sọ lánàá nípa taking direction to the word of God, you look at the word of God and you see the particular portion of the scriptures that and takes care of it, and you keep eating it, you keep chewing it, you keep eating it until it become part of you, until you forget all your lineage problems. Sir, mo sọ nípa òróró olúwa lórí mi. I am taking the prophetic dimension to it. Ohun tó yẹ kí n ṣe gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run ni mo ṣe yìí, sir àṣẹ yẹn ni mò ń ayé yìí so the prophetic angle has been solved but two things you need to accept Jesus as your Lord and Savior and the second thing sir you need to be a word addict taking the word of God eating it the word of God wọ́n rán mi sí yín sir mo pàṣẹ mo ní gbogbo àkọsílẹ̀ òdì gbogbo ìran òdì gbogbo ohun tó ń jọra wọn nínú ìran tẹ́ ẹ ti jáde nínú ẹlòmíì ẹlòmíì ìyàwó kì í bá wọn dalẹ̀ sir in my family I have my own two things i keep saying it two things number one ìṣẹ́ ló máa ń pa wọ́n ní ìran wa wọn kì í lówó ó ní èjì tán máa ń ra mọ́tò in fact i have countless of poverty histories in my lineage but thank god sir <laughs> alagada bosha ah thank god for the man of Calvary deleted it in my line i mean from me deleted it our elder brother stood against it and we also follow suit and we are all delivered. I pray the man of Calvary that delivered me from lineage battle, from lineage bad histories, will deliver you in the mighty name of Jesus. bẹ́ẹ̀ bá dé abúlé títí wa bẹ́ẹ̀ bá ti rí ilé tí ilé agboolé wa ẹ máa ti mọ̀ pé this one is iṣẹ́ personified iṣẹ́ personified imagine ilé alámọ̀ ilé alámọ̀ fún over hundred years kó má ti sẹ́ni tó lè dúró kọ́ wọ́n rán mi sí yín sá láàárọ̀ yìí mi ò mọ gbogbo àpẹẹrẹ ìran òdì gbogbo àpẹẹrẹ lineage battle gbogbo àpẹẹrẹ ìtàn burúkú nínú ìran yín ẹlòmíì wọn obìnrin ni wọn kì í lọ́kọ kan onígbà tó máa dórí ọkọ kẹta countless of histories ọkọ kẹta ọkọ kẹrin ni àbí ọkọ karùnún ẹlòmíì àbísínwín ni tó máa ti bímọ báyìí wọn gbúdọ̀ sí wọn gbúdọ̀ ya wèrè lẹ́sẹ̀kẹsẹ̀ ní tútù náà gbúdọ̀ ya wèrè my lido balada bala ẹ̀sà next week Friday we will deal with foundational battles handling foundational battles ogun ìpìlẹ̀ ó tún yàtọ̀ sílẹ̀ àwa ni a civilize ogun òkùnkùn ò civilize àwọn ò kì í tẹ android wọn ò ní application android wọn èèyàn nìsà they keep dealing with humanity on daily basis and they have been into the business for thousands years mi ò mọ ibi tí wọ́n ti ń dúró dè yìí mi ò mọ ìkórìtà tó ti ń dúró dè yín láti mú kí ìtàn burúkú jọra wọn nínú ìdílé tẹ̀ ti jáde arán mi sí yín gẹ́gẹ́ bí ìránṣẹ́ ọlọ́run láàárọ̀ yìí mo pàṣẹ mo ní gbogbo ibi tó ti ń dúró dè yìí agbára láti sáré kọjá bẹ̀ ọgbọ́n láti sáré kọjá bẹ̀ òye láti sáré kọjá bẹ̀ ọlọ́run yọ̀ǹda ẹ̀ fún yín mo sọ wípé ọlọ́run yọ̀ǹda ẹ̀ fún yín sir please don't miss it on monday i will continue a series i will continue the series i will started yesterday i will continue the series and go àdúrà akọni lọ́jọ́ friday tó ń bọ̀ lọ́hùn ẹ má gbàgbé wọ́n rán mi sí yín sir mo pàṣẹ we are running up it is high time we are running up mo pàṣẹ sà mo ní ìtàn ibi mo ní ó di ohun gbàgbé lórí ti aya laba kó parí àdàbà lásùsù díà bàbá yẹn èyí ni mò ń bá wí ẹ ti ń rí ìtàn yẹn ẹ ti ń rí àwọn àpẹẹrẹ lórí ayé yín mo pàṣẹ lọ́wọ́lọ́wọ́lọ́wọ́ mo ní ìtàn ibi yìí mo ló dúró lórí yín lórí àwọn ọmọ títí mo ní kò tún ní farahàn ó maria de takada ó balado diada bó ṣàkàdà ìtàn ibi ìtàn àìsàn ìtàn ìfàsẹ́yìn ìtàn ká ní ọpọlọ ká má jèrè ọpọlọ ìtàn wọn kàn ìtàn tí ń mú kí ẹni tó ní ọpọlọ kó máa sìnrú fún ẹni tí ò lọ́pọlọ mo pàṣẹ mo ní lórí ayé mo ló yí padà mo ní lórí iṣẹ́ mo ló yí padà gbogbo agbára tó ń to iṣẹ́ yín sí àwọn tó ń tó papọ̀ mọ́ àwọn tí ń bọ̀ lẹ́yìn tí kò lè tó mọ́ àwọn tó wà ní iwájú mo pàṣẹ lórí ayé yín ìtàn burúkú náà òmùdó parẹ́ mo ní ìtàn burúkú náà ó parẹ́ bá a ti ń lọ lọ́jọ́ òní ọwọ́ ọlọ́run kó wà lórí yín sà ọwọ́ rẹ̀ kó máa bá yín gbé ẹ ò ní dìdàkudà mo ní ọwọ́ ọlọ́run kó wà lórí yín sà ọwọ́ rẹ̀ kó máa bá yín gbé ní ìtókù kọ́dún yóò lọ mo ní pé ohun tí ó máa mú kí inú yín ó dùn tó máa mú kí ayọ̀ yín ó kalẹ̀ ó bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ nú ayé yìí ohun tó máa mú kí ìrìn àjò twenty kó di ohun àmánigbàgbé wípé I will never forget 2020, twenty sir mo ní lórí ayé yìí mo ló ṣẹlẹ̀ mo ní nísinsìnyí lọ́wọ́lọ́wọ́ mo ní ọ̀run bẹ̀rẹ̀ ìrìn àjò tí ó mú kí ọdún yìí ó ṣetán fún ẹ̀rín mo ló bẹ̀rẹ̀ ìrìn àjò tí ó mú kí ẹ parí ọdún yìí pẹ̀lú ẹ̀rín mo ló bẹ̀rẹ̀ lónìí ọwọ́ Ọlọ́run kọ́ alára yín gbogbo ọmọ yín ò ní yankú gbogbo ọmọ yín ò ní ṣánkú ọwọ́ Ọlọ́run kọ́ alára yín ẹ̀yin tí ẹ̀ ṣe ń join wa please tá ti ṣe tán go back and listen to this message láti one títí láti eh, eh, the first minute to this minute everybody needs this message i pray god help us in jesus name i want to remind you of the twenty-one days praise challenge we are receiving testimony from every angle please i want your own testimony to be part of the testimony that is going to make us happy that god has sent us so the twenty-one days praise challenge ìyá adémọlá ọlọ́run owó ọlọ́run wà lára ah mo pàṣẹ mo ní ìyá adémọlá yọ̀ mí ọwọ́ ọlọ́run wà lára yín ah ah mo ní ọwọ́ ọlọ́run wà lára yín gbogbo tó ń pa yín lẹ́kùn yẹn mo ní kó bẹ̀rẹ̀ sí dẹ̀rín mo ní gbogbo tó ń pa yín lẹ́kùn yẹn mo ní kó bẹ̀rẹ̀ sí dẹ̀rín gbogbo ọwọ́ alágbára òdì lára yín mo ló gbẹ dànù gbogbo ogun àlákàlà lórí ayé yín lórí ìṣẹ̀dá yín mo ní eh, ah, ah, makapodia bozi dabasha mandri debosha gbogbo ẹnikẹ́ni tó ń fi òru bá yín jà mailana mota sakada gbogbo agbá gbogbo iṣẹ́ tá à ń parí nínú ìjọba òkùnkùn ní òru lórí ayé mo ní mo dàrú gbogbo ìdájọ́ tó ń gbóná girigiri nínú ìjọba àkókò lórí ayé yín yẹn mo ní mo dàrú pẹ̀lú àánú ọlọ́run mo ní ó dàrú gbogbo ibi tí ìdájọ́ ti ń gbóná girigiri lórí ayé yín mo ní àánú dàrú ìyá adémọ́lá mo ní kẹ́ ọ̀run kó tú yín sílẹ̀ kó tú ọmọ yín sílẹ̀ gbogbo ohun tó jọ ayé yín mo ní kó tú yín sílẹ̀ gbó aláṣẹ ọ̀run jésù kristi olúwa wa the twenty one days praise challenge is on i want you to join me. Join me. I want to receive your testimony. God bless you. Please, I want you to keep sharing this message. This is your part. This is a part of the contribution to this ministry for now keep sharing this message keep sharing keep he won't take anything to share kò ní gbowó lọ́wọ́ yín kò ní gbòbì lọ́wọ́ yín kò gbowó kò gbòbì just keep sharing this message i pray that god help you grow grant you grace god will lift you up ọlọ́run ti yan ẹ̀yàn oore pẹ̀lú yín tèmítọ́pẹ́ ọládùnà salami god bless you as you are coming in i pray that god be with you bro abayomi bamidele adisa god be with you may his mercy not depart from you god that has been granting you favour the favour of god will not cease i pray for everyone that is online this morning may god bless you may God lift you up. Prayer, may God lift you up in due season. Today, as you set out for your daily activities and daily work, God bless you. Thank you.